الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيل قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من الساعة قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الصفات العراة العالم لأعشى يتطاولون في البنيان ثم انطلق فلقيت مليا ثم قال يا عمر أتدري من الثاني؟ قلت الله قلت الله ورسوله أعلم قال فإنه جبريل آتاكم يعلمكم دينكم رواه مسلم الحديث الثاني إنه ترى الأربعون النووي ibi tí a bá àlàyé dé ó ní ibi tí ọkọ mi ti wá béèrè béèrè tó ti ń béèrè lọ́wọ́ àtàwọn àwọn Muhammad sallallahu alaihi wasallam pé fàkùnbẹ́rùnì àánúmà fún mi ní ìròyìn pátá fún mi ìgbàgbọ́. àdàbọ̀ àwọn Muhammad sallallahu alaihi wasallam ànágbèwá ṣàlàyé ìgbàgbọ́ yìí anábìrin àtúntò òmìnira bílà oníkéwò bá ọba àgbọ. lẹ́yìn tí wọ́n bá gba ọba àgbọ wọ́n máa lé ìtẹ̀tẹ̀ gbogbo àwọn màláìkà ọlọ́run ọ̀rọ̀. lẹ́yìn tí wọ́n bá wọn màláìkà ọlọ́run ọba àwọn tíra tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ kí wọ́n nígbàgbọ́. wàá tó tó lẹ́yìn bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́run pátápátá láì ní ìlú ẹni kan sánlẹ̀ nínú kéwọn nígbàgbọ́ sọ. ọjọ́ ìgbésí àlọ́síyá ìyẹn gbọdọ̀ tó nígbàgbọ́ sọ lọ. gbogbo àwọn ìtọ́ márààrún òní àti ní ọ̀run àgbáyé wá níwọ̀nba láwọn òṣèlú tó ti lọ lọ lọ lọ sẹ́yìn onígun ẹlẹ́ẹ̀kẹfà sálẹ́gbẹ̀ẹ́ wa pàdé pé wọ́n tó nínà bẹ́ẹ̀ kọ́dà pé kò tún wá nígbà tó ti kọ́dà. orí àlàyé kọ́dà ìyá wa wà títí dàgbà tó yẹ. a ti sọ ọ̀rọ̀ tó pọ̀ fúnra wa nípa ìyẹn dàgbà tó èyí ọlọ́run bá wa ààbò ọ̀gá ara tí ó kọ́ kalẹ̀. aṣọ àwọn mọ̀rọ́ ìbò kọ́dà ní àlọ́ àwọn tẹ́jú mẹ́rin tí n sáfẹ́ ní kọ́dà tó gbà kọjá tí gbogbo wa ti gbọdọ̀ gbà pé ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ní sáfẹ́ ní kọ́dà tó èyí ò gangan sì ní ìjẹ́kùn ṣe pé tá a bá ti nígbàgbọ́ lórí mẹ́rẹ̀ẹ̀rin èyí tó ń pè ní àjùmánu ọ̀dà àti mọ́lẹ́kọ́ bẹ́ẹ̀. àlùmọ̀tàbá tó kú la ìpele àkọ́kọ́ tá a kọ́ gbòòrò ọ̀kọ́kọ́ jẹ́ sígbà gbọ́ wọ́n tó lé lórí lórí ọ̀rọ̀ kọ́dà ò ní pé gbogbo tá a bá rí pé ń ayé pátá ìmọ̀ ọlọ́run ọba nípa wájú lórí ẹ̀. ọlọ́run ti mọ̀ á ṣáájú tó ń ta ìgbà náà. ìpele ẹlẹ́ẹ̀kejì ni bí ẹ̀kẹta ìgbà tó ọba ti mà á ọlọ́mọ ọba tó wá fi ìmọ̀ rẹ̀ mọ kọ́là òun ní gègé tí ọlọ́mọ ọba tó ń kọ gbogbo kádàrà gbogbo gègé yìí ọlọ́mọ ọba ní kó kọ gbogbo nǹkan gbogbo wa bá ti lu ayé níjọ́ tí wọ́n fi wa bá ti fẹ́ fún níjọ́ gbogbo iye èèyàn tí ó wá kí ìyá wa lọ tán bá kọ́kọ́ bí wa gbogbo iye èèyàn tí ó wá kí ìyá wa lọ kejì jọ tán bá bí wa ibi tẹ́ni bàbá wọ́n wà ní abílẹ̀ ni ó wà tí wọ́n bí wa gbogbo ẹ̀ ló ti bẹ́nu àkọlẹ̀ ọlọ́run ti wá kọ gbogbo ẹ̀ kọ̀mùtínà alifasana kọ̀mùlà kọ̀mùtì sábà wà fún wa fifty thousand years ọlọ́run kọ̀mùtì ìdá sọ́dọ̀ kò tí ì dá ìwé ó dẹ̀ ti pa ní gbogbo ọlọ́run. lẹ́yìn tí ọlọ́run wọn bá tóníkẹ́ kọ́ báyìí tóníkẹ́ àlùkọ́lá kò kọ́ gbogbo tá a sọ yìí. ìrà ọ̀dà tó wọ́n mẹ́sì ńlá ìdọ́pọ̀ yìí ọlọ́run padà wá fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. nígbà tó ọlọ́run wá fẹ́ ó wá àjẹpẹ́tẹ́ mi àti ibà ni péńdé kan wó lẹ́nu àbójú kan rọ̀ lẹ́nu àbájọ́sùn kan fẹ́ lẹ́nu sẹ́wọ̀n pé èmi tó ṣẹlẹ̀ olè mi àti jẹ́sùn kan tó ṣẹlẹ̀ àbíbẹ̀ tó dọ̀nà èyí tí ìṣá ikú ṣẹ́jú mélòó dáàbì kí wọn ìṣá yìí kí ni ó ṣẹlẹ̀ kó tó fáwọn kó náà sẹ́wọ̀n fáwọn òkú fifty thousand years ká tó dá tó mọ̀ ọlọ́run bá ti mọ̀ ọ́ ọlọ́run ọba wa fẹ́ kó tẹlẹ̀ nínú ọdún èmi ọlọ́run sì kó mọ̀ tẹ̀lé ilé ní ìgbàgbọ́ tá a sọ̀rọ̀ ní o sì ní ìgbàgbọ́ tó ní ìgbòho lórí ọ̀rọ̀ àlùkọ́mọ̀. ẹ̀wá ní ọ̀rọ̀ sọ́dọ̀ látijọ́ sí àdébò àwọn ọmọ àgbàlagbà àwọn ọ̀rọ̀ tó ti kà fún àwọn sàhábà tí àgbóyè rẹ̀ sì ti rinlẹ̀ sí wọn kan wọn. àwọn ìfẹ́ ní méjì ni wọ́n ti lò lórí ọ̀rọ̀ kọ́lá ìfẹ́ ní mélòó ìfẹ́ ní méjì. ìfẹ́ ní méjì yìí gbogbo àwọn tí wọ́n bá nígbàgbọ́ sí ìfẹ́ ní yìí àwa fi ìfẹ́ inú náà sọ wọ́n lórúkọ wàhálà ìfowópamọ́ sọ́lá àwọn ọ̀rọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àti ìfowópamọ́. ìfẹ́ ní alákọ̀ọ́kọ́ à ń pèkan ní alùpàdàrìyà alimára alimára alùpàdàrìyà ìtumọ̀ alùpàdàrìyà òní àkìdàtú nàfi ìlùkọ̀dà àkìdàtú nàfi ìlùkọ̀dà òní ká sọ pé à. kò sí ti ń jẹ́ kádàrá kadara kò sí ti ń jẹ́ kádàrá ọlọ́wọ́n kò sí kádàrá ìyẹn ló fà á táwọn èèyàn bá ń sọ ọ̀rọ̀ tó strange lénìí pé ọ̀rọ̀ tó ọ̀rọ̀ àdàbọ̀ àkọ́kọ́ ìdí tí òfin lè jọ wá lójú ni pé anábì ti sọ àsọọ́lẹ̀ irú ẹ̀ kalẹ̀ pé àwọn èèyàn kan padà máa jáde wò wọn ò máa sọ̀rọ̀ tí yóò máa yapa tí tèmi anábì lọ́lẹ̀ fi lọ́lẹ̀ fún yín kódà tí yóò máa yapa tí tèmi bẹ́ẹ̀ lọ́lẹ̀ fún ara fún mi sún nàmẹ́ lọ́wọ́ ìdí inú àkọ́kọ́ tí òṣèlú gbọ́dọ̀ wọn jọ wá lójú ìdí kejì ni pé ìtàn àwọn ẹni tí máa ń sọ̀rọ̀ tí ó takò àlùkò àti ìtàn wọn ti pẹ́ tó bá bá ara wọn tí ń bá tó sọ bẹ́ẹ̀ lénìí náà àlejò lọ wá lọ. ìdákànmọ́ ṣe mú òjú pé irú táwọn àfa àjọ náà àwọn onímọ̀ àjọ náà irú tí wọ́n ń ṣe búrú wọn làwọn àwọn máa tẹ̀lé ẹni máa jẹ́kọ̀rọ̀ wọn mọ̀ kí làwọn onímọ̀ tí wọ́n ti lọ́mọ ṣe fún wọn. níjọ́ táwọn tó gbé àwọn onímọ̀ ló ṣe méjì ṣe méjì àwọn òwà máa ṣàlàyé tó dé òdodo ọ̀rọ̀ fáwọn yìí ẹ mọ́ dáwọn ẹni lóhùn o wọ́n fẹ́ tì í lọ́nà ni o ẹ má tẹ̀lé wọn o àti ní lọ́nà ni wọn o wọn à ní wo wípò wọn ti tó àdúgbò yẹn tán bá jọ kódà àwọn yìí máa ń dìjáde pé dáńbà bá tó gbé wọn sọ́ọ̀tù ikú yìí náà ó bẹ̀rẹ̀ tó máa ṣàlàyé ọ̀rọ̀ òun ló bí àwọn ìjọ ta ṣe ní àwọn àlè ọ̀dà ìgbà ìtàn wọn ti pẹ́ tẹ́wájú hadithi tá à ń ké látijọ́ yìí nítorí tí wọ́n ní afa wa abdullahi ibn umar ibn al-khattab radiyallahu ta'ala an ló ṣe kí báwọn tó ké a ti sọ̀tọ́ ní bẹ́ẹ̀ ni tó kàn ká hadithi torí díẹ̀ ti bẹ́ẹ̀ nítorí ọ̀rọ̀ kọ́ba ìgbà tí wọ́n bá fa wa abdullahi ibn umar pé àwọn kan mà ti yọ ní ìwùjì wa wọ́n mà ní kò sí ní jẹ́ kọ́dà rò kódà wọn láwọn nù mí ni wọn sọ débi pé wà á nà amúrò ònà bí ti bẹ̀rẹ̀ sọ fún mùsùlùmí. pé gbogbo tí ń tẹ̀lẹ̀ gan ọlọ́wọ́n bá wa gan kò mọ nǹkan kan pa ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá tẹ̀lẹ̀ tán táwa tẹ̀tẹ̀ mì mọ́ náà lọ́wọ́n ọba náà tẹ̀tẹ̀ mì mọ́ abdullahi fún mi wọn ló yẹ ní jẹ́ ẹ sọ fún wọn pé tọrọ báyìí ní títa kádàrà gbọ́ wọn ṣe mùsùlùmí òdodo bóun náà tí wàá jẹ́ mùsùlùmí òdodo ni ló fi jẹ́ pé ìmánì ò sí ilé ìjókòó síyàn lára níjọ́ tí yóò bá sí ilé gbàgbọ́ sí táǹpì ní àlùkọ́dà àmọ́ ọ̀dà tó ní àlùkọ́dà nílẹ̀ yìí àwọn ní kò sí ti jẹ́ bẹ́ẹ̀ pé ó dá gbogbo táwọn èèyàn ń ṣe ọwọ́ ara wọn náà náà bí ń ṣe fúnra wọn lọ́wọ́n bá bọ́ọ̀lù kọ̀ọ̀kan èyí ò ní àfíńdà àbúkílà tó ń àlùkọ́dà nílẹ̀ àwọn náà tó jura wọn lọ́bi orí ibú o ọlọ́dàbọ̀ wọn sọ̀rọ̀ lórí ibú wọn jura wọn lọ́wọ́ ẹ̀wọ̀ àwọn ẹlòmíín nu wọn bá débi pé ọlọ́run ọ̀bọ̀ ògbó nǹkan kódà àwọn díẹ̀ nu wọn náà sọ̀rọ̀ kápẹ́tò òwú ọ̀ àwọn díẹ̀ nu wọn náà ní ọlọ́run ọba gan pé ìbò nǹkan tẹ́tẹ́lẹ̀ bí fáàmì bá jábọ́ ní ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá ilé jábọ́ pa ẹ̀ àwọn yóò ní ìtẹ́ nígbà wàá tètè mọ̀ kó jábọ́ yìí ọlọ́run náà àmọ́ ìjọ pọ̀ nínú wọn àwọn òbá tó wọn níbẹ̀ àwọn kan ní ẹrú sọ ọlọ́run ti mọ tẹ́lẹ̀ wọ àmọ́ kò pọ̀ pọ̀ tẹ́lẹ̀ fún wa tẹ́mọ́ tó wá tì wọ́n lébẹ̀. ìdí nìyẹn ló jẹ́ pé àníyàn téèyàn fi sọ̀rọ̀ kọ́ làwọn olùkọ́ gbà mí bọ́lọ̀ bá ti burú kú burú mọ́ o àníyàn ẹni tó sọ òbá dà tó ti wíwí kúwí náà àti ìjọ wíwí ò dáa. tẹ́lá àwọn táà ń pè ní àwọn ọ̀dà níbi àyè àníyàn wọn tó mú wọn takò kọ́dàrú àníyàn tó dáa nígbà máa níyàn wọn àníyàn wọn ni pé nàfíyò dólmi ànilá nàfíyò dólmi ànilá àwọn bẹ gbà pé à gbogbo bá bò tí bá ti lè wú kékeré mọ àtọdọ ṣàfihàn sọ́dọ̀ Ọlọ́run àwọn ní tẹ báyìí létí wá sọ pé kìnnìkan bẹ tí ń jẹ kọ́dàrú ẹ ti ń fi àbòsí rinlẹ̀ fún ọlọ́run tóbi já sí àwọn ọmọ ìfẹ́ nílà náà táwọn náà wà ní àwọn ọ̀dà ní yàtàwé yìí nínú alùsùlù wọn àlùkọ́mùsà àwọn fọndamẹ́ntàlì lànà ẹ̀sìn tí wọ́n kan márùn-ún kan náà lórí lórí inú kan márùn-ún yìí wọ́n ti kan nínú ẹ̀ ní àlàádẹ́nu àlùmáàdà sọmọlá wọn túwìtì àfúndà ó túwìtì àlàádẹ́nu ìtumọ̀ àlàádẹ́nu déédéé tí a rí déédéé yìí lọ́dọ̀ tiwọn ìtumọ̀ rẹ̀ ni pé ìrẹ́ kó o gbọ́dọ̀ sódà rẹ̀ mùsùlùmí kọ̀ wá wa. wọ́n ní torí ọba ti sọ wa ọtí ipá bùsí rẹ̀ lẹ́kọ́ náà àwa ní bóòlù tí wàá já bùsí ọ́ níbẹ̀ ni ọlọ́run wa kọ pé ọmọ náà ìyẹn ẹgbẹ́ rẹ̀ bákan náà ló fún wa kọ pé àmì eléyìí jẹ ọmọ àlùjẹ́ náà ni a kí eléyìí ṣe tó fi kọ eléyìí lọ́mọ náà tó kọ yìí lọ́mọ àlùjẹ́ náà ibi táwọn fi ni a tàbá ti wá ń jẹ pé kọ́dàrá ni ó mọ sọ́rọ́ eléyìí fún wa àbòsínú ẹ̀yà ajá sọ pé kò sí nǹkan tí ń jẹ́ kádàrá ẹjì wo dídá yà lùkọ́ àdìdá kí fún wa ládàá ti tó lọ́wọ́ ọlọ́ni ẹgbọ́ wa ọlọ́run ọba gbogbo nǹkan pátápátá tá a dá òkè kọ́dà kọ́dà alábídá gbogbo ẹ̀. aya alukurani ni bí òṣè gbé kò mẹ́. àwọn ní bá wáyà ní sọ tiẹ̀ ní. aya ní ṣe ní sọ tiẹ̀ lọ́dọ̀ táwọn àwọn tó jẹ́ kọ́dà ti jẹ́ ẹ̀rí ní àmọ́ ẹ̀dá kò sí tá a bá fi kọ́dà rò lélẹ̀ tá a bá tá a fi àbò sí rinlẹ̀ fún lòlù tó ta. tí a wá rí bí irú nǹkan bá ń bá ti wá ṣẹlẹ̀ níjọ́ táwọn èèyàn bá mẹ́ta sí náà bá ti lo ìmọ̀ ní oṣù sọ̀rọ̀ náà. ìgbà táwọn tó ní kò sí kọ́dà ara ta kó kò sí kọ́dà ara yìí àwọn kan bá tún jáde à ń pa àwọn yìí ní àlùjọ ìyá tí mo kò wọ́n jẹ̀ wọ́n alimaba kí la kó kó àwọn takókó lẹ́tọ́ ayiwa alakọtari kí wọn la kúrú kó àwọn eléyìí alùjọ kúrò ìyá kùdìẹ báwọn mi náà nínú àmọ́ kò wọn kọ pé gbogbo wọn náà kọdàrí yà náà ni wọn ìbá náà sábà ti dá àwọn sára kọjá àwọn náà ẹ wá mọ táwọn jàbùrú ìyàwó ti wọn àwọn níbi ẹni gbogbo nǹkan pátá kọjá àwọn èèyàn níbẹ̀ náà ní sádùkú àdùsọ náà wọ́n ní ẹ à àmọ́ ìjà yìí tó ń pè ní sábàbí òun kò sí ti ń jẹ́ sábàbí òun kò sí ti ń jẹ́ pé èèyàn pẹ̀lú fọwọ́ ara rẹ̀ bá kíní gan o gbogbo tẹ bá ti rí tí èèyàn bá ti ń ṣe kọ́lọ̀ ti ká dára rẹ̀ pé wọ́n bu ẹ bá rọ́ọ̀lù tí ẹ gbọ́dọ̀ sọ pé ọ̀mù ti ń gbẹ̀jẹ̀ o torí pé ọlọ́run ká dára rẹ̀ pé yóò máa mojú ẹ bá sì ronú jìnnà ẹ má ba wípé ṣe ń ṣe jìnnà ọlọ́run ká dára rẹ̀ pé tí ó mọ ti dùnà kódà níbi táwọn ti ní òòyà karamba ní débi tọrọ wọn dẹ́mọ̀ bá fi làwọn dàpọ̀ látà ìlú wọn nìkan nu wọn tó yàwó rẹ̀ àléwá káyàwó rẹ̀ mọ́lé àlè àtìyàwó tọkọ rẹ̀ jẹ́ jábúrí tó wà nínú àwọn jábúrí yá náà bá ń ṣe jìnnà ọkọ bá dé bọ́kọ tí wàá bá wọn ẹ̀mọ́lẹ́gbẹ́ bí ọmọ nìyẹn èèyàn bá gbé pé a ìyàwó mi nì ìwọ a ọsẹ àgbákò rọ lẹ́yìn àyàwó wa lẹ́yìn pé a àkọ gbígbé ẹgbẹ́ bí ẹgbà gbígbé jàmbá níyà ni wọn ẹ dìnnà tó ní ká ń ṣe yìí akọ́là ń kọ́ wàrà wá sí ọlọ́run ló ṣe kí ni ọlọ́run ló kádà rẹ̀ ọlọ́run ló ti wá sí àwọn akọ́là bẹ́ẹ̀ kí nínú ara wa ọkọ̀ bá ní a ni o jákèjì àwọn àtọ̀ náà ẹ máa lọ mo bá gbé mọ́tò rẹ kalẹ̀ bí èèyàn bá jí gbé ọ̀gbọ́dọ̀ bá jà o ọlọ́run ló kọ́ pé ó ṣe kí ni yóò jí gbé ẹ̀yìn pé ọ̀rẹ́ ẹni pé kọ́lọ́ mọ́jà sì nà mo bá kọ́lé kalẹ̀ bí èèyàn kan bá ti dé ó ti dáná sun lé rẹ ọ̀gbọ́dọ̀ bá jà ó má sùn rẹ̀ tí kóòtù kankan o tọ́ba sù rẹ̀ lọ nítorí kó sun lé rẹ ọkọjá ọkọjá lè rẹ wọ́n nítorí pé òun dáná sun lé kí sì ní túmọ̀ jàbùrí àti àpè wọn láti bí àlùjábù ìbẹ̀lẹ̀ tí wọ́n táwọn abọ́mọ sọ lárúbá pẹ̀lú kan àjìbára rẹ̀ wọ́n jẹ́ ń pa àwọn ẹgbẹ́ àkọ́mọ ènìyàn gbogbo ń tà ní síbá ìdí ìgbà tó ń jẹ wọ́n pa ni. àwọn alọ́dọ̀ táwọn alìsánú mùsáyà alìsánú mùsáyà lọ́dọ̀ tí wọ́n wọ́n ní ọmọ nìyàn lọ́dọ̀ àwọn àtàlìyàn ní gbogbo tó bá jẹ́ ẹ̀dá pé mùsáyà gbogbo ìtumọ̀ musa yà rò ní pé ẹ̀wọ̀n tí bá mú kíní ìbáyìí tí bá jùlẹ̀ kíní yóò mọ̀ sí yóò mọ̀ já lọlẹ̀ ayé ẹ̀kọ́ tó bá ń já lọlẹ̀ gbogbo tó bá rí pẹ́lú yóò mọ̀ forí gbá ṣé ó lè kọ̀ǹtúrò rẹ̀ ó lè kọ̀ǹtúrò rẹ̀ ayọ̀ àwọn jàkúrìyà wọn ní bí ẹ̀dá kiri lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ló ṣàyàrọ̀ wa a ní kọ̀ǹtró kẹ̀kẹ́ tá a fẹ́ fi kọ̀ǹtró ara wa tí ẹni bá lọ bí ẹni ṣe ìdán lu wa ibi tọ́lọ̀ ń darí rẹ̀ sínú rẹ̀ sílẹ̀ nǹkan ní fi jàmọ́ ẹ̀dá kan kákan gbọ́rọ̀ ní sílẹ̀ àbáyé ṣé bẹ́ẹ̀ náà yóò rí ṣé èmi àti ìmọ̀ ń kọ̀ǹtró àbáyé kọ̀ǹtró ara wa ayẹ̀ sọ̀rọ̀ mọ́jà mọ́ bó bá wù èmi lọ́la méjì tí bá kọ́ ní sọ́nà èkó ńlọ náà nù àbí ńlọkọ̀ ńlọ náà àmọ́ àwọn tọ́jà ti dúró ọ̀rọ̀ kọ́ dà wọ́n. أهل السنة والجماعة تعالى بي الله وإياكم كل شيء فيكم àwọn wa ni yọ ọ ẹ̀yin dáyìí ní kò sí kọdà ẹ̀yin ti ta ko Al-Qur'an ẹ ta ko bí dọlọ wọn bá ti sọ pé inna kulla shay'in khalaqnahu ẹ̀yin dáyìí náà ti sọ pé gbogbo nǹkan kọdà ní ọlọ́wọ́n bá ló wá ọmọ ènìyàn ń pa kò sí ìtọ́mọ ènìyàn mọ̀ ń pa rẹ̀ ẹ̀yin náà ta ko al torí gbọ́dọ̀ wọn bá náà sọ pé má àsọ́bà fún mú sí bàtí nípa bí má bá àìdí ìbò nígbà tí ẹ̀yin ọmọ ènìyàn náà ẹ̀ máa fọwọ́ ara yín sí ìtọ́kùn ara yín sọ ni sọ pé ń tẹ̀ ń bá ń ṣe náà ni ọlọ́run lọ́wọ́ subhanahu wa ta'ala ní inna hadaynahu as-sabila imma shakiran wa imma kafura. ọlọ́run lọ́wọ́ subhanahu wa ta'ala tabaraka alladhi biyadihi al-mulk wa huwa ala kulli shay'in قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ọlọ́run lè mú dákẹ́ máa tẹ̀lé kẹ́sì máa kú kí n lè dán yín wò ni o kí n lè wo ta ni ó ṣe dáadáa nù yín kí n lè wo ta ni ó ṣe kí n ta ni ó ṣe dáadáa nù yín ó ní àti bàbá wo ẹni tí ó ṣe dáadáa ọwọ́ ara yín lẹ̀ ti ṣe dáadáa àwọn àyà tó pọ̀ ní àwọn méjì ló ń takò alùsùn náà wà jẹ̀mọ́ alùsùn náà wà ní irọ́ méjèèjì làwọn gbàgbọ́ àgbà kúkádà rà mọ àti gbà pé anas alkhalku musayyar wa mukhayyar al-insan musayyar wa mada wa mukhayyar méjèèjì rà mùsùlùmí wà lọ. pé ọlọ́wọ́ bá ti kádàrà gbogbo nǹkan lóòótọ́ àmọ́ ọmọ nìyẹn ni ó júwe yorùbá ló máa sọ kí nìkan wọ́n ní àkèrègbè ni ó júwe ibi tá a tu òkùnbọ̀ níbi ọ̀ràn rẹ̀ ọmọ nìyá rẹ̀ ti gbọ́ pé ọ̀gbìn náà nìwọ o àmọ́ kèé ti kọ́kàn wá dé akàdédé ju ọ̀sìn náà náà bá ń kọ́ ìwọ lọ́ọ́ ṣiṣẹ́ iṣẹ́ tó o bá ṣe láàdúrà ní sọ fún ọgbẹ́ tó ṣé wọn náà rí kọ́ ṣe dùnà ọmọ tí ọjà lè ọṣẹ bọ́ ọ ṣe kèmí ọlọ́run gbà tó ń bẹ láyé iná láyé ọlọ́run jáde àbẹ̀wò lóbi jẹ́ pé àwọn tó mú wa kàn ọ́ra yàtí bí ọ̀rọ̀ tá a sọ ọ̀rọ̀ tá a ra mú wáyé ọ̀rọ̀ tó kẹnu ni o àmọ́ nígbà tó ṣe ìjókòó tá a wà yìí kì í ṣe ìjókòó àwọn tó ń lá àbẹ̀rẹ̀ ẹ̀ àbí ká ní kì í ṣe ti ìjókòó tó ṣe àlùfá pé tó ń lá àbẹ̀rẹ̀ ẹ̀ ìjókòó gbogbogbò ni. ẹ̀rọ ń táwọn amúwá yìí ìjà kọ̀bẹ́ káwọ́ kọ́ mẹ́ ni pé ṣẹ́rí káwọn èèyàn kó dé kẹ́ mọ wíwì kúwì pa ìfẹ́ ọlọ́run ìtàn rẹ̀ ti pẹ́ káyà lùkùránì òun hàn gbẹgbẹgbẹ báyìí káwọn èèyàn ti dìde kẹ́tù àwọn àgbákò tó ṣe lórí ọ̀dà ó wá fẹ́ ju lọ́jú bá ń lọ bẹ́ẹ̀ àwọn ìran ìran ìran wá ń jáde abẹ́ kọ̀dáríyà lásán tá a bá mọ iye nǹkan tó jáde ká tó máa sọ́kọ́ lábẹ́ àwọn jàbúríyà kọ́lọ́n tó wá sànú àwọn ahlu sunna wal jamaa kọ́lọ́n síbi àti ìran ní kẹlú wọn kọ́lọ́n jẹ́ àbíkí ahlu sunna nílẹ̀ tó mọ́ jẹ́ pàmò kẹlú jẹ́ àwọn ìjísì ní ahlu sunna bìyà ó ní pé gbogbo dọ́tọ̀rọ̀ bá ń délẹ̀ ẹ báyìí làwa ti wá rí àwọn èrì nǹkankan bí wọn ẹ bọpọlọ tí wá ti wá gbèrè àwọn ìfọpọlọ gbé onídọ́ tí ìwọ náà bá ti fọpọlọ gbé ọ̀rọ̀ ẹ̀sìn mọ̀pọ̀ ìṣáàdùsọ náà bẹ̀rù náà wò wọ́n ti fi ìlànà wọn lẹ̀ mẹ́wọ̀n kí ni ìlànà ahlùsùn náà ni pé kí lálùkùránì wí kí ni hadith anabuwa muhammad wí kí làwọn ọmọ kí wà nábì tán kí ó lọ́dọ̀ ànábì bóun ni ànábì ti ṣàlàyé ọ̀rọ̀ nìkan wọn. sẹ́rí ibi tó bá ti ní tọ́lọ́wọ́n bá wíwù à kò sí bọ́ọ̀tù lè jẹ́ òun hàn nípò mẹ́fọ́ o wọ́n dúró ti pété tó lu àti wáṣà wíìrì àwọn òun yé padà. kí lànàbọ̀ Muhammad wí tó bá ilé ti yé wọn tó gbọ́ yé tán wá bí ẹ̀ tó dé lóòótọ́ lànàbí wí bẹ́ẹ̀ tán bá ilé ti rí after verification ipe lóòótọ́ lànàbí sọ̀rọ̀ ni kò sí bọ́ọ̀tù lè kàǹkà tó hàn fẹ́ mọ́ lóòótọ́ jẹ́ ọ̀rọ̀ náà àtọ̀rọ̀ ànàbí ó lékè gbogbo ọ̀rọ̀ lọ́dọ̀ ìdí lẹ́yìn pé kò sẹ́ńtìnù rẹ máa ń dùn kó sọ pé káyọ̀ kó lu alùsùnà yìí àárọ̀ àrùkù aná ní alùsùnà ẹnu ṣe wí báwọn. sọ̀tì alùsùnà táwọn èké ṣe pé rògbòn tán ní ìlàbìgbé ọ̀rẹ́ ṣòkòtò rẹ tó lókè àníwọ̀ awọ rẹ ẹsẹ̀ rẹ ìjọsìn rẹ ìṣe rẹ rẹ gbogbo rẹ gbọdọ̀ níjọba bá ti ní ìkankan tó ń ṣe lé pé àwa wù àwa kan láyà pé a ti tí wọ́n mọ̀ ń ṣe yìí àlùkùránì náà tako tọ́ba ti lè sọ pé ẹ àlùkùránì ò bá tako bébí o ti ṣe tèmi nù àwọn ti kú onílànà wọn. ọ̀hún ṣe kankan wá ní àwo ọ̀rọ̀ tó ọmọ wí ọ̀rí hadith anagba Muhammad yìí ni àbí ìdè wà sọ bẹ́ẹ̀ èmi náà lè ṣe kí ni èmi náà lè sọ tèmi náà àwọn aláyọ̀ ìṣẹ́ aláìsàn ìjọ mú yàn olóòwò àgbà táwọn kọ̀dáríyà àtàtàkù kọ́dàrà àtàwọn jàbúríyà àtàwọn ẹgbẹ́ gbogbo nǹkan náà àbílálàlá ànáṣu mùsáyàrù méjèèjì mùsáyàrù àlùbáta alùsùnà àjàmá àbánirọ ẹ̀yin méjèèjì lè sí lọ. torí pé ẹ̀yin ayé àtẹ̀yìn takùrí ẹ̀yin náà ayé àtẹ̀yìn náà takùrí díè sí ayé ọ̀kan díè sí méjì díè sí lẹ́wọ̀ apáfálà àwọn ayé àtẹ̀yìn méjèèjì takùrí. àwọn á ní àwọn ayé méjèèjì gbogbo ẹ̀ a máa tún wá gbà pé bí gbogbo ẹjẹ kọ́dàrú yìí náà ọmọ nìyàn náà ni tí ó fọwọ́ ṣe kí ni tí ó fọwọ́ fa kó làá mú àwọn àyà tó lọ́wọ́ bá náà fi ń bí ìwé pé ọmọ nìyàn ni tí ó fọwọ́ fa. tí wọn náà bá lè wá jẹ́kẹ́ náà àwọn àbí sọ́nà wà jẹ̀mọ́ fọ́ọ̀mù kọ́ lọ gbà kí mo wí àìgbà fọ́ọ̀mù rẹ̀ sọ́dọ̀ wájú débi tí wọ́n ti ní àwọn náà fẹ́ẹ́ fi àlùsùn náà wá gba fọ́ọ̀mù àfọ́ọ̀mù tèwọ́nù èyí gba fọ́ọ̀mù rẹ̀ kódà èyí ní mọ́sálásí rẹ̀ pété wá fẹ́ mọ wá di alùsùn náà mọ́sálásí tó ti mọ wá kírun ní èyí ni bọ́bá ti ní pété ọ̀rọ̀ láti ké mo fẹ́ di alùsùn náà mọ́sálásí báyìí ní ti mọ kírun à nǹkan mi lọ tún ṣe gbogbo mọ́sálásí náà lọ ti lè kírun àmọ́ kí lọ́ọ́ fi di alùsùn náà kẹyọ̀ kan náà ó ní pé àní gbogbo tẹ́ bá lè wò ṣẹlẹ̀ ìwọ̀ràn kan wá délẹ̀ kò sí tẹ́ bá lè lọ rè mú ọgbọ́n ayé wá bọ́gbọ́n ní bá gbọ́n tó àtúnṣàṣe déédéé àlùkò ààrẹ kò ní sí nǹkan tó mọ tẹ̀lé tó kọ́ ọ̀lọ́lọ́ ọ̀hún قال رسوله قال الصحابة ọlọmọdé àti ní àbí nǹkan tó wọn láti ní pé kì í ti ìjọ àkókò lẹ kì í ti jọ àwọn àgbẹ̀ láwọn èèyàn kan kì í ti jọ àǹtẹ̀ láwọn kódà kì ti pé níta àwọn àfa kan bá ti sọ nìkan láwọn tẹ̀lé àwọn àfa àwọn wo àwọn ṣe é kìkìnìkan kódà àwọn àkọsílẹ̀ àti ṣe é kìkìnìkan bíi sáwùdí káàbọ̀ àwọn tí ìkọ̀tí láti ṣe kìkì nìkan ní mísírọ̀ irọ́ o ìjà alùsùnà wà lùjàmá àkéjà àwọn sẹ́wùbì kan àwọn ọmọ àwọn òlàmọ́wùbì kan àwọn àbáàbì kan àwọn ìmọ̀mùbì kan àwọn kọ́là àmọ́ ń tẹ̀lé mi kí ni àmọ́ tẹ̀lé jọmọ́ kọ́là sáàbù kọ́là sọ́lùmù kọ́là sàhàmù. lẹ́jọ́ yìí wọn kó sọ̀rọ̀ bá délé láàrin alùsùnà àtàwọn èèyàn kan tó bá kẹ́kẹ́ mọ́ mẹ́rin wa ẹ̀rí bẹ́ẹ̀ ni ẹ̀ ní bá alùsùnà wà lẹ́yìn yóò mọ̀ pẹ́ẹ́lú wa kò sílẹ̀ dájú ayà ìdájú àdìsí ìdá àti ìdá gbogbo akéwì sọ yìí ó mọ bíi àwọn sọ̀báyì òṣùmáà náà wà sọ̀báyì kódà gbogbo àwọn sọ̀hábà ń tọ́jú lórí mu ẹ̀yìn tá a dúró ìdó tó àwọn sọ̀hábà ya pẹ́ inú wa mọ́ àdìsá abétó náà sọ táwa náà sọ náà ibi tá a lò fún nàmọ́ wa yìí bí a lò fún nàmọ́ wa yìí dẹ̀mọ́ ọ̀rọ̀ a lò fún nàmọ́ wa kọ́ra lẹ́sọ̀ lé ìyá àgbà ìyá àbára rẹ̀ ọ̀rọ̀ kọ́dà tá à ń sọ̀bọ̀ náà القدرية الجبرية àwọn tí èdè àwọn tó lábìlì ẹlẹ́mì ìmọ̀ tí ó kọ́ àwọn mí ò ní àwọn jàbàríyà wọ́n mọ̀ bá wọn pè bẹ́ẹ̀ o kó ni wọ́n ti wọ́n pè àìjàbàríyà bá ń ṣòfò ní ọgbà. ilé ìjọ ọ̀kan lára àgbéyẹ̀wò tàbí gbéyẹ̀wò lẹ́nu. bákan náà ọ̀rọ̀ kọ́dà làwọn aṣọ bá ti sọ yìí tàbí ń bá láyé rẹ̀ kọ́ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sí ní ìlú sẹ́yìn. àyè máa fi kádàrá tẹ̀ ní o lórí ìwà ìṣẹ̀ kọ́ máa lọ rí wà nínú àwọn nínú àwọn tánu nínú àwọn jàbúrìyà lọ́rọ̀ ẹ̀kọ́ wá ikú tí ìwà ṣẹlẹ̀ kí èsì lè pa rí àyà kan tó sọ pé yóò ṣẹlẹ̀ ṣẹ́ pa kí fúnra wá ń dùn mí pé nǹkan ò ní sì ṣẹlẹ̀ nígbà míì á ti pé kọ́dà bóyá àti ọ̀rọ̀ náà tó sọ bẹ́ẹ̀ àbí ọ̀rọ̀ àdàbọ̀ àmàlà. nǹkan méjì la láti máa dákọ́ dàrú ẹni tó ti ṣẹlẹ̀ láti rí báyìí àbí nǹkan wo àbí tí ò tí ì ṣẹlẹ̀ àmọ́ aríyáyá àbí ọ̀rọ̀ ànágbèwà Muhammad sallallahu tẹ́lẹ̀ yìí méjèèjì yìí kọ́ wa ni a ah! ó dàbí pé ti ti wà ní kọ́dà ní ìrìn pé mo pé èèmù tìrìtìrì lọ́la ó wà ní àá ah, ah. bó lọ sí àyè máa fi lórí

àmọ́ kọ́ ọmọ mi kọ́dà rù ṣe tíùdì fúnra ara rẹ lórí àìsẹ̀ lófin ọlọ́run kì í ṣe tíùdì o àyè máa fi kọ́dà rù ṣe tíùdì lórí kí ni jọmọ́ lórí àìsẹ̀ ní ọlọ́run àti lórí àìsẹ̀ lánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam kọ́dà rù ní lóòótọ́ ti ṣe mọ́ ọlọ́ra ní o àmọ́ kì í ṣe tíùdì ọgbà pé á ah, ọlọ́run ti kádàrá gbé ìṣèlú náà lẹ́yìn á ah, àmọ́ jùlọ tí mo ṣe ìkórè ìlú kádàrá lọ ní tọ́ba ti lè gbọ́ yóò bá ọ̀dí kọ́dà àlùbá. àmọ́ wọ́n ní àwọn kíjà ìyẹn akíndé á pariwo mi sí ọlọ́run ló kàdàrà pé èmi kíjà ìlàlẹ̀ yìí sì títọ̀ la àwọn onímọ̀ ti báwọn jọ̀wọ́. àwọn ìjáàbù ọ̀rẹ́ ìyá ìròyìn tí wọ́n lọ. àmọ́ àlùsùn náà wà ní jàmá bẹ́sẹ̀ bá dé a ṣe tọ́lọ̀ wá kàdàrà mọ́ mi ni pé èyí tí wọ́n dẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ tẹ́lómi lè wò gbá a lè lu kádàrá fi ṣẹ̀rí tẹ́lómi wò gbá ni dúdú pé yẹn kan fi kádàrá ṣẹ̀rí àmàlì pé kádàrá tó mú wáyé ń tún sọ lẹ́ni sínú orí òkun ní kò fi jọ sí mi ó ní hadith àtẹ́kọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ àrà hadith náà bẹ̀rẹ̀ lọ́kọ́ dà sí mi nípa ìṣẹ̀lẹ̀ anábọ̀ amúsà àti bàbá ńlá wa Adam alayhi salatu wa salam àwọn méjèèjì pàdé ìfapàlà bẹ́ẹ̀ a ní anabi musa wa ń tajú kó bàbá wa adam alayhi salatu wa salam ìgbà ìrẹ́ ádámọ̀rí bàbá wa anta alladhi akhrajataka khati'atuka min al-janna sebi wọlọlọ ọba ní ọmọ jésù ọjọ́ náà tó dá ọ ọ sì jésù ọwọ́ jésù ọ̀hún tán sọ̀wá ní tọ́ dálẹ̀ tiwa gbogbo àwọn ọmọ rẹ rí inú ọgbà náà ló yẹ ká ti máa èso tán ní ọmọ jẹ tó jẹ omi tó fi bá wa ní báyìí òun là ń dà nínú ayé òun là ń bára wa nínú ayé àdà wọ́n sọ fún musa pé anta musa lẹ́bi sọ̀fà àkàwọ́ àkùnrin bàálà à ṣé bí rẹ ni musa tọ́lọ́wọ́ ọba ọ̀sà ọ̀lẹ́ta pẹ̀lú kóró ọ̀tẹ́ wàbí kàláàrì kódà ọlọ́wọ́ ọba ọ̀sà ọ̀lẹ́ta pẹ̀lú pé nínú àwọn ànábì ọba bá musa àlà amúrí musa lórí tó ṣe pé kudira alayya qabla an ukhlaq àá ọtún wá ń bú mi lórí tí wọ́n tó ń mọ̀ sí kọ́dọ̀ tó dá mi ló ti kádà rẹ̀ mọ́ mi pé òun ò ní mọ́jèso òun ó sì jẹ́ jíjẹ tí ń bá wá jẹ́ lòun ò fi lé mi kó nà gbàgbé náà táwọn àrùn ọmọ ọmọ anabu muhammad sallallahu anabi ni fahajja adam musa fahajja anabi ni ibi tí ádámù ti mẹ́rin wá ìdè ti ló sánú ádámù ti mẹ́rin wá ìyẹn ni wọ́n bẹ́ẹ̀ wò pé a ìbí ádá anabi wa ádámù àní sọ̀rọ̀ ṣé kọ́dà àrùkùrọ̀ òun náà kọ́ fi sẹ̀rí yìí lórí pé ó dẹ́sẹ̀ tó kó fi sẹ̀rí o. ẹ̀ka lẹ́yìn torí kò tako musa ńgbà tí musa ní ìwà rẹ tó ọgù ló léwa kúrò lálùjẹ náà ẹsẹ̀ rẹ tó ọsẹ Ọlọ́run ọba fi ní ká kúrò ní ọgbà lálùjẹ náà anabi wa adam aleyhi salam kò tako anabi musa lórí gbólóhùn yìí kíkà ló sọ náà ní pé ẹ lóòótọ́ má tẹ̀wá gbà pé mo jẹ́ kò wáyé kó ọtún mọ́ bú mi kí ni òjò ọbú mi ni pé ìwọ náà sá mọ̀ pé èmi kò tí ì dáyé lọ́lọ́wọ́ ọba kádàrá jama mùsùlùmí àyè máa ń fi tó bá jẹ́ kọ́dà àyè máa ń fi ṣẹ̀lí lórí ìdí máa ń jẹ́ ẹ̀wà ìjọba gbàgbọ́ yà àwọn ọ̀rọ̀ ẹ̀wẹ̀ lásán pa kọ́dà bù èmi àti ìgbọ́dọ̀ wa mọ kíní kan ò ní pé alùkọ́dárú sírùmọ̀ kí mo wí jọ̀mọ́ alùkọ́dárú sírùlọ́ adábì ní sẹ́ẹ̀rì dáńpé mi kọ́tà sírùlọ́ àṣírí ọlọ́run ọba ni o àwa máa ń rí bìsì ni àṣírí ọlọ́run ọba ni kádàrá àwa máa ń jẹ́ kíni àwa máa rí bì àyè máa wá bìẹ́ ó lábìrì pé ìròrí tó tako ìsìláàmù ní jẹ́ bímọ.

àṣírí ọlọ́run báyìí tá a bá mọ̀ pa tiẹ̀ fẹ́ wo pé ah, a àmọ̀ fẹ́ síyan ọlọ́run ti wá fún wa ní tá a mọ̀ sí kí ni tá a mọ̀ ṣe òun náà ní alẹ́ ti kọ́ ọ níjọ́ tá a bá fẹ́ gbégbé tẹ̀ kan tá a ní nǹkan kan tá a fẹ́ ṣe pé a owó mi kì í kọ́ nílà ń mo ti wù ọ́ wá bí wò pé a ah, sọ́nà ń fi kó dáa fún mi àbí dáa wá lọ ní ìṣe ìṣèkọ́rọ̀ lórí ẹ̀ lẹ́bí kà lórí náà ó sì ní gbólóhùn dáhùn àwọn níbi gbólóhùn yìí lọ́dún wa sọ pé ọlọ́run fẹ́ kọ́ ilé táyì yìí tó bá lóore ti rọrùn tí ò bá lóore bí ẹ̀mí yìí kò fẹ́. àmọ́ ká máa lọ ká máa lọ rèé oúnjẹ kí nípa wò ká máa láwọn wo akọ̀tẹ̀jáyé agbára wa ní o. àjẹkìrì jẹ̀mọ́ ọlọ́mọ ti dé yóò sórí ikú rọ̀ bẹ́ẹ̀ torí àṣírí ọlọ́run ọba ni. anábùwà Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ fáwọn sàhábà ó ti jẹ́ kẹ́kọ̀ọ́ kó jẹ́ kó ṣe ní tí ó ó ní ìdàdúkìrọ̀ fa àǹtíkù ìdàdúkìrọ̀ lùkọ́dárú fa àǹtíkù tó na rí ọlọ́run anábì ní jọ́ta bá ti ń sọ̀rọ̀ ń pa kádàrá ẹgbẹ́ nu yí dákẹ́ o wọn bá ti tẹ ẹ̀yìn dàbí kí wọ́n bẹnu ẹ lè bẹ́ẹ̀ lọ́rùn gbóyàn o á ọlọ́run ọmọ yìí ó wù mí kọ́ ọmọ yìí jẹ́ báyìí báyìí lọ́jọ́ ọ̀la á ọmọ yìí ọlọ́run dákun bá ń ṣe ní báyìí báyìí lọ́jọ́ ọ̀la àmọ́ ẹ bí kẹ́ni ẹ bẹ́ẹ̀ lọ́rùn wo àkọsẹ̀jáyé rẹ̀ tọ̀tẹ́ bá tẹ̀ wá wo àkọsẹ̀jáyé rẹ̀ káwá ní aburú ní bẹ́ẹ̀ kọ́ kílẹ̀ wá sí. tẹ́ wàá sọ bọ́lọ̀ ní pé ọlọ́gbọ̀n wá nígbà yàrá fọmọ yìí lọ́dọ̀ tiẹ̀ á tó bọ́ọ̀tì bọ́ọ̀tì lẹ́bi di pé àwọn tí wọ́n máa ń láwọn máa ń yẹ nǹkan ò báwọn èèyàn náà bí wọ́n àwọn èyí wọn máa fi wọ́n jẹun dáadáa àtàfà àti mọ̀ ń ṣe àbúrò dára bí bí ayẹpẹ ní wò ní balùkùrá ní ní wò ní wọn bẹ́ẹ̀ mọ̀ tó gbájú ẹ̀ wọ̀ ó mọ̀ pé òun kàn fi ń gbá àwọn èèyàn lójú ó sì mọ̀ pé òun kàn fi ń lu àwọn èèyàn jìbìtì kí lọ́ọ́ yẹ wò kí lọ́ọ́ ìwọ tó ọtí ìrí gbèsè ayé ara rẹ èyí tí ẹ bá tiẹ̀ rí nǹkan wí ọdún ẹ kọ́kọ́ kọ́ wo ra rẹ wò ná pé ibi tó ti ẹ̀ wá ohun tóbi tó ẹ kọ́ wà ní inú ìlú tó ń gbé ohun tóbi tó ẹ ọmọ gbé ni òun náà lọ gbé lọ rí mọ́tò lò láti gbé ìjọ yìí ẹjọ́ náà àbójá làbí wọn lọ́wọ́ tí ẹ máa ń pè mí lẹ́nu láàrin jẹ́ ẹ máa títí máa ń pa mí lẹ́nu ẹ wo bí nàìjíríà ìlú wáyé pásítọ̀ ti ń lo private jet ní àgbọ̀rọ̀ nìkan ló mọ yín láwọn àgbàgbà pásítọ̀ ti ń lo gíní jọmọ́ private jet táwọn president wa ní àwọn pásítọ̀ náà ní ládùúgbẹ́yà àbójá làbí tí wàá pọ̀ tó nílẹ̀ yorùbá àti ilẹ̀ haúsá àti ilẹ̀ dápá kí kankan nu ìjẹ máa rí private jet àwọn àlùjẹnu yóò dá yín lò ní àdúgbò ó yẹ ká lè yẹwò pé kí ní ká àbí gbogbo yín bẹẹ ní private jet o àmọ́ ń tẹ̀ntẹ̀ra wọn ni kìí ṣe ìlànà mùsùlùmí ní ká máa yẹ ṣẹ́wò mọ̀n ata àbá ọ̀kan òkà iná fẹsẹ̀ ala fọsọ dákọ̀ sùhárà lọ́kà pàdé kẹfọ́rọ̀ mi ó ń zèrè àyà mi. àmì mọ̀n ata àrà ọ̀kan òkà iná ẹni bá lọ bá bàbá yẹn mi bàbá tẹ̀lé kẹfẹ́ yẹn. tó wá ní kó máa lọ ikú lè jẹ nǹkan o ó àṣírí ọlọ́run ló fẹ́ máa lọ nílé wò ó fẹ́ máa dùkú tí ọlọ́run bá kádà fún la lọ́wọ́ kí ni ìfẹ́ lọ kádà rẹ̀. adábọ̀ Muhammad sọ̀rọ̀ níbi ìwáyà tó oníkálukú ọba nǹkan kan bìíní tó gbà lóòótọ́ àti ó gbà lóòótọ́ ànábì òsàn bẹ́ẹ̀ ó ní kọ̀ọ̀kan lọ́ọ́ tọ́jú òun abọ́dọ̀ àfa àti wọn tẹ omi àbí ìfún wo kùránì àbí ìfún wo tẹ̀sùbá gbogbo tó bá rí ó máa wò anábìrin lọ́mú tó kọ́ bá lámú sọ̀lá tó ń àrùbá ẹ̀wò ogójì ọjọ́ náà ti nígbà lọ ọjọ́ mélòó la kọjá forty days níbi ìwáyà kan ó ní mẹ́ni ata àràfà náà wò káyìn náà fọ̀tà aláwọ̀ fọ̀tà dáká mímọ̀ yẹ kó káfà rẹ̀ lọ́mọ ẹni bá lọ́dọ̀ àbá àti mọ ibu yẹpẹ tí mọ ń wo mi òbá ó lè mọ jẹ àbá náà òbá jẹ pásọ òbá jẹ aláwo owó tó wà lè wò jẹ tí mọ ń yẹ nǹkan wò ọwọ́ lọ rẹ̀ ń yẹ nǹkan wò ń gbà lọ́dọ̀ ní kọ́kọ́ mọ̀ pé ń tẹ́mi Muhammad mú wá ọ̀tún ṣe kèké ní pẹ̀lú ẹ̀kọ́ nígbà kan. a ń tó ń bọ́sì bọ́sì tẹ̀lá ọ̀dà máa ń wulẹ̀ gan oríṣiríṣi wọn àwọn míì bẹ wọn rí nǹkan lóòótọ́ àwọn yìí nǹkan gan làwọn tó ṣe pé kí ìfìdí pọn mi wọn kò bá dà wá èyí tí bá máa ń rí nǹkan jẹjẹ tí wọ́n láwọn tó ń rí nǹkan jẹjẹ nu wọn ta tún ní kéèké ní gbọ́n mi làwọn yìí wọ́n wá kéré jọjọ èyí àwọn yìí ló burú bí díẹ̀ gbọ́dọ̀ jìnnà tí o aláwọ̀ náà ṣe kí jẹ̀mọ́ wọ́n kéré yìí tí ń rí nǹkan kéré tí a rí i tó pọ̀ jù nínú wọn gbajú ẹ̀ ní kò nǹkan kan ìwọ tó o bá lọ lọ lé orí dára mi àbí lè níjẹ̀dú ìwọ lọ láàárọ̀ láàárọ̀ mọ́tò pẹ́ àárọ̀ láàárọ̀ lọ́wọ́ kọ wa káni wọn ta zọnà lọmọ fún wọn ta zọnà lọmọ kọ wa mú àní ẹ̀dọ́mọ ni ọ̀dà ń kọ́ wa pé yàrá yàrá bá rẹ bàbá la bàbá yóò bá pàdé pàdé bàbá bá rẹ o bá sọ bẹ́ẹ̀ tán bí sẹ́mi yẹ̀ bẹ́ẹ̀ yẹ̀ o tẹ̀ pé kíló yẹ kó mú jáde léjì akọ̀yẹ kó ní a ntí bá sọ fún mi ni pé pàdé pàdé bàbá la bàbá mi lẹ́ mú kó náà wàá da padà kó yóò bá pàdé pàdé bàbá la bàbá tẹ̀yìn náà àwọn gbàdúrà òrí òrí ìkẹ́kẹ́ ọ́ nǹkan lálá kan bẹ wájú yìí à ìyẹn tó ti pè mí bọ̀dá nǹkan lálá kan bẹ wájú rẹ̀ ìyẹn ló bá ìkan náà àwọn ọmọ ìyá wa nínú àwọn títà rẹ̀ tọ́lọ́ wọn bá ti fi ìyá àbùsà lò ó wà fẹ́ gbọ́kọ̀ wa yẹn kó dàgbà ti sọ̀rọ̀ ní ìléyà yìí náà ìkan náà wọn bá sún náà lẹ́nu alẹ́ tuntun náà wọn náà sún náà wọn lálẹ́ àwa ní títà bá mú wọn ìyá rẹ̀ ní àwọn ìyá látàlá ìyẹn bá ti ń kiri báyìí báyìí báyìí ìyẹn bá ti wá ilé à òjì lè wá o òjì lè wá ìwọ náà gbọ́dọ̀ inú ọmọ ẹsìn wèrè tó lọ gbà kí nígbà kìnìkan tó gbà á mọ wọlé kìnìkan kìnìkan kò lè wá wọ́n sì ti jọ máa ń fa ọ̀rọ̀ ẹ mọ́ lọ́dọ̀ àbújá làbí àbújá yaba ni màá kọ orúkọ ẹ kọ́kọ́ fún mi náà lórí màá dọ́dọ̀ àbá àdèmàdọ́ lọ náà ni ìtàn ìjọ àwọn olóyè ìjà wọn àbá àyíké mọ́ ń tàn yìí èmi ìní jẹ́kẹ́ mọ̀ pé gbájúẹ̀ lásán bóòlù tó wá ṣe ìyá bá mú sísá ìyá lọ wọn bá lọ́dọ̀ àwọn àwọn àwọn àdébẹ̀ àwọn àdébẹ̀ ló kọ ọkùnrin tó bá dá pọ̀ lọ ṣùáìbù abdulwahab ló sọ rẹ̀ ṣùáìbù abdulwahab ṣùáìbù abdulwahab bẹ́ẹ̀ òkè ọba ọba àgbẹ̀ ọba àgbẹ̀ alájà tọmọ yìí yóò gbọ́ báyìí afá àtìlẹ̀ rí ni jẹ́ sọ ẹni tó fẹ́ mú àyè kò kún rárá kò dẹ̀ sọ́nà mẹ́ẹ̀ wọn lè bẹ́ra wọn sojúbọ́ ọ̀rọ̀ títàn ẹni kò lọ wẹ́ lómi wọn bá wẹ́ lómi ẹ bá ń wo ọlámìlẹ̀ kan gbàdámọ́sí asọ́lámilé kan oríkì ṣọ́àìbò gbàdámọ́sí oríkì bàbá tó jẹ́ abdulwahab tí yóò ní abájẹ́ ọgbọ̀n wáyé ọ̀rọ̀ torí títí ọlámilé kan gbàdámọ́sí ó ń ṣe kí ni òkun dáadáa tòtọ́ bá wọn pọ̀ fẹ́ lọ́kọ eléyìí ẹlẹ́kejì àwọn ah, gangan lọ́kọ rẹ̀ òun lọ́lọ́run ọba ti kọ́ ọmọ látàjùlẹ̀ ọ̀run àwọn àbá àti owó kádàrá ọlọ́run ní wọn láǹfọ̀n máa kó lò wọn bá délé tán ìyá bá ní ṣe wọ́n sọ fún ẹ àwọn àbá ìyẹn kan bú sẹ́yìn kí ló bí ọdẹ àmọ́mí ó sọ fún yín pé àbá yìí ń tẹ̀yìn jẹ ní rọ tẹ́ ẹ rí orúkọ tí mo dákọ lákọ̀ọ́kọ́ ṣùáìbù abdulwahab tààlù lẹ́ẹ̀kan òun náà lọ́lá mi lẹ́ẹ̀kan gbàdá tí kò jẹ́ àtọ̀ هكذا يفترون وهكذا يختلفون الأساطير ويفترون المفتريات ìdí nu mùsùlùmí tó bá nígbàgbọ́ sí kádàrá tá a gbà fọlọ́wọ́n wọn bá kọ gbogbo nǹkan oṣù tó parí ẹ̀ á nídà tí lọ́dọ̀ àbá àkọ́kọ́ ni. èèyàn nídà tí mo lọ́dọ̀ wò ní ìkẹ́mọ́ lọ́dọ̀ yíyẹn kankan wò mọ́. ìgbàgbọ́ tá a níjò sí pé ọlọ́wọ́n bá ló kọ́ kiri ká máa fi ìgbẹ́ lọ́wọ́ bá wa sí. kọ́lọ́mọ́tà fún wa ní àgbọ̀yọ̀ rẹ̀ alìmánu bil qadar ọ̀rọ̀ nípa rẹ̀ pọ̀ pọ̀ àti gbogbo ẹ̀sọ́ àmọ́ gbogbo mùsùlùmí tó bá fẹ́ bá ọlọ́wọ́ ọba rẹ̀ dáadáa mà pé kádàrá ọlọ́run níbi tó lọ́wọ́ ọba gbé sí agbára ẹnìkan kan ò lè yí bẹ́ẹ̀ eŋti bẹ nu láwùjọ lùmàkúrò tó lọ́wọ́ ọba kọ kádàrá mi ìmọ̀ ẹnìkan kan ò dé bẹ́ẹ̀. kódà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ rẹ̀ náà débi láwùjọ màkú ni o fi lè jẹ́ kayi yí mà pé alqadaru sirrullah àṣírí ọlọ́wọ́ bá ń àbí ebe sọ fún wa alqadaru níjọba ti débi ọ̀rọ̀ kádàrá ẹ má lè fọpọlọ yín gbé tọrọ pọlọ yín ò lè gbé ẹ má fọpọlọ yín torí yín ò lè abẹ́rẹ́ wọn sọ ha ọ̀dà ẹ̀mí ni ọ̀kọ́rọ̀ lọ́wọ́ ìdílé kọ́lé kọ́lọ̀ mọ́tà fún wa ní àgọ́ yẹn wọn lọ́wọ́ ibi ni a ti ní èlé àwọn àbẹ̀wò àwọn kọ́lọ̀ mọ́tà àti àlékún àti àlékún àgbélé